إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفون ولوب الله أطر الصلاة أبو محمد صلى الله عليه وسلم أتما تسود إن شاء الله لريد لك ولتن عرضة الأحكام أيتي الإمام عبد الغني المقدسي رحمه الله تعالى تقجلت نور نبوة محمد صلى الله عليه وسلم نقبى الأمر السوا ايتي أبيو هناني كتاب الأطعمة أمور لوري أمور كتي الجه bákan náà àwọn nǹkan tí a lè jẹ an anas bin malik radiyallahu anhu látọ̀dọ̀ anas ọmọ malik ọmọ bàkúbọ̀ ayọ̀lù sí qan ó sọ báyìí anfajna arnaban bimir izaran فصعى القوم فلغبوا ó ní arí ewúro kan àwa lé ewúro náà ní ààyè kan tí wọ́n pè ní rosaran fasa alkawo àwọn èèyàn tá a jọ wà papọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lé ewúro yìí falazabu ó rẹ̀ wọ́n wọ́n adọ́rọ̀tù ha ṣùgbọ́n mi lè pa bá ehoro yìí fa akásùtùmá mo mú fa àtẹ́tùbí àbà tọ́lá mo wà lọ mo bá àbú tọ́lá àbú tọ́lá ó jẹ́ ọkọ̀ ìyá anas rọ́tí aláwọ̀ àmú torí pé ńgbà tí bàbá rẹ̀ malik tó jáde láyé ẹni tí ìyá anas ti àmọ̀ sí umu sulaim tó padà fẹ́ òun náà ni abu talha so anas radiyallahu anhu ó ní irun tí òun mú yìí òun mú lọ bá abu talha fàdàbáhàhà abu talha gbà lọ́wọ́ mi ó dẹ̀ du ewúro yìí وبعث إلى رسول الله صلى الله عليه وسلم بوركها أو فخذها فقبله ó wá mú ìtàn ewúro yìí ó fi ránṣẹ́ sí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ẹ̀bùn anábì sallallahu alayhi wa sallam ó gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀kọ́ tá a rí kọ́ bí eléyìí kò sí nǹkan tí ewúro lára àwọn nǹkan tí subhanahu wa ta'ala tí ó ṣe lẹ́tọ̀ fún wa ni torí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó gbà lọ́wọ́ abu talha ó dẹ̀ jẹ́ tàbá ní àwọn tí wọ́n lé woro ṣe mistake abu talha náà tún ṣe mistake anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó gbà lọ́wọ́ rẹ̀ òun ò ṣe mistake ká ní kó ṣe mistake ni ọlọ́wọ́n ọbó sọ àyà kalẹ̀ tí ó ní ewúro lára àwọn ẹranko tẹ́ẹ̀lì jẹni gẹ́gẹ́ bí ó ṣe sọ àyà kalẹ̀ lórí ìṣẹ̀rìn ẹlẹ́dẹ̀ léèwọ̀ bákan náà ó sọ àyà kalẹ̀ lórí ìṣe ẹ̀jẹ̀ jíjẹ léèwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kúkú mbete nínú àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ti sọ̀rọ̀ lórí wípé ewúro lára nǹkan tá ni tí anabi sọlọ asámu dẹ sọm kankan fún wọn ó túmọ̀ sí pé nǹkan tí ó wà pọ̀ mí sí wò eléyìí a máa ti bọ abẹ́ pírísìpù tí a ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá ipe wọ lẹ́dí kọ́lákọ́lá kò máa fi àbùdí jẹ̀míà ọlọ́ni gbogbo tí ó ń bẹ lórí rẹ̀ òun ló ń dá fún yín sèyí jẹ́ ń bẹ́ àtàwọn àmì náà bẹ́ so eléyìí ó túmọ̀ sí pé ìjẹ́ oró kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ní tí a mọ̀ sí rabbit kò sí nǹkan tó burú bí pé a jẹ́ bákan náà rí kọ́ nínú rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam a máa gba gift èyí tó jẹ́ èèwọ̀ fún òun ni máa gba sadaqa òun àti àwọn ẹbí rẹ̀ ọlọ́run ọba ṣe ìgbà sadaqa léèwọ̀ fún wọn kí la ń pè ní sọ́dákọ́ òun náà ni nǹkan tá a fi ń wojú rí ọlọ́wọ́n ọba ọ̀nà méjì ló pín sí èyí tó jẹ́ ọ̀ràn yẹn àti èyí tí ó kì í ṣe ọ̀ràn yẹn ìkíní kejì rẹ̀ ìwọ̀ ni fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ibi tó jẹ́ ìwọ̀dé sọ́dákọ́ ìyẹn kìíní zaka déètì dàbí dùn tó ṣe wípé ọmọ ọmọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam alhassan ó mú kanú àwọn dàbí dùn sọdakọ zaka tí wọ́n gbé wá sọ́dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọmọ yìí mú ó tì í bọ ẹnu anabi tì ọwọ́ bọ ẹnu rẹ̀ ó dẹ̀ yọ déètì yẹn kúrò ó ní ama taclam anna sọdakata la taxilu muhammadin wala li ali muhammadin wọ́n yóò mọ̀ pé sọdakọ. kò tọ́ fún muhammad àti àwọn ẹbí rẹ̀ ọmọ kékeré bí ọmọ tí ó ṣẹ̀ rìn yàtọ̀ sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ma sọ nígbà tí àwọn ọmọ wa tá bá ṣe àwọn nǹkan tó kù díẹ̀ káàtó àlọ́ ọmọ ni ẹlòmíì ga àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léwọ̀ lòun máa fi ń tọ́ àwọn ọmọ rẹ̀ yóò ní wọ́n ṣe kéré eléyìí kì í ṣe wa mùsùlùmí mùsùlùmí á tọ́ ọmọ pẹ̀lú nǹkan tó ṣe wípé tí àwọn nǹkan tó yẹ kí wọ́n máa ṣe ni nǹkan tí ò yẹ kán máa wọ̀ tán bá dàgbà à ní máa fi kọ́ so àwọn ìwọ̀kuwọ̀ òbí mi ó máa fi kọ́ ọmọ rẹ̀ láti kékeré ọmọ yóò wá dàgbà lórí irú nǹkan bẹ́ẹ̀ yóò wá di pé àti correct ẹ̀ yóò di nǹkan tí ó le òbí tó ṣe yí pé ìmọ̀ kírun kò fi kọ́ ọmọ rẹ̀ láti kékeré ọmọ wa di ọmọ tó ti bàlágà yóò máa sọ fún pé kó lọ kírun àbí yóò máa ní káwọn àfa kan báwọn ṣàdúrà kọlọ́ndé kọ́ ọmọ ilé máa kírun ǹjẹ́ wọ́n fi irun kọ́ ìgbàtà ní sọlá sọmú sọ yìí pé ẹ̀kọ́ àwọn ọmọ yín ní irun kíkí ní ọdún méje ìjọ fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ mi ò mọ owó ọmọ ẹran ni yóò wá di ọmọ tí ó ṣe correct mọ́ ìgbà ìlà máa wá fà tó ṣe yìí pé yóò hàn tún fún wa kọ́lọ́mọba kí ó ṣàánú wa so anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam sọ́dákọ̀ kò tọ́ fún un láti gbà láti jẹ tó wá gbà yóò fi fún àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí i ni ṣùgbọ́n hadiya gift anabi a máa gift lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n ìṣe anabi sọlá asalam lórí tó bá gba gift lọ́dọ̀ àwọn èèyàn ni pé òun gan fún rẹ a tún máa sànyàn lẹ́sàn padà lórí ẹ̀ torí pé kò ń fẹ́ kéèyàn kan nírègùn kan tí ó ṣe lé lórí bí ṣe mo fún un ní kan báyìí so tóun náà bá gba yóò rẹsipúkétì ẹ̀ ìjọ mi yóò fún ẹnìyẹn náà ní nǹkan mi láti lè fi rẹsipúkétì nǹkan ẹ̀ ṣùgbọ́n anabisọ́lá asam amagba gift ó dẹ̀ encourage àwa náà láti máa fúnra wa ní gift ó ní tahadawo tahabu ẹ máa exchange gift láàrin ara yín tahabu tẹ́ ẹ bá ń ṣe lé ìfẹ́ àárín ara yín ó máa lékún gift nǹkan tó ṣe pé tá a bá fún ẹni tá fún àfi ń wá ìfẹ́ rẹ̀ ni ṣùgbọ́n sọ́dákọ̀ àfin wàládá lọ́dọ̀ ọlọ́mọ ọba subhanahu wa ta'ala méjèèjì náà ni ẹ̀sìn encourage wa ká máa ṣe so abu talha radiyallahu anhu ìgbà tí anas tó ń ṣe ọmọ ìyàwó rẹ̀ tó mú ewúro yìí wá tí òun dẹ̀ pa ó mú itan ewúro yìí ó fi ránṣẹ́ sí anabiwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bíi gift náà ewúro àwọn náà mọ bí ẹranko yẹn ṣe rí ṣùgbọ́n èkúté òun èèwọ̀ ni fún wa láti jẹ gẹ́gẹ́ bí nǹkan tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó sọ so ó ní khamsun yuqtanna fil hilli wal haram ìran ẹranko márùn kan bẹ tó ṣe wípé tá a bá ń bẹ ní stéètì halali láti ìsìngbà tá a bá mọ ṣiṣẹ́ ájì àbí ṣe ọmọra lọ́wọ́ a lè pa wọn kódà tá a bá ń ṣiṣẹ́ ájì lọ́wọ́ gan tá a bá rí wọn ká pa wọn torí pé wọn wúlò àwọn náà lára ẹ̀ anamisọ̀lá sàn dárúkọ alfaara èkúté náà èkúté àti òkété àti ẹmọ́ ọmọ ìyá kan náà gbogbo wọn àwọn eléyìí ta dárúkọ yìí èèwọ̀ ni fún wa láti jẹ wọn à ń jò kété bẹ́ẹ̀ la kì í jẹ mọ́ bẹ́ẹ̀ la kì í jẹ èkúté ilé gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tí wọ́n jọra wọn ni tó jẹ́ èèwọ̀ fún wa láti máa jẹ torí pé ẹlòmíì ó máa lọ mistake òkété papọ̀ mọ́ bí ewúro pé á ah, wọ́n jọra wọn náà díẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ewúro òun ga ju òkété lọ ṣùgbọ́n òkété èkúté ẹmọ gbogbo àwọn yìí ẹran kan náà ni wọn lára àwọn nǹkan tí a gbọdọ̀ jẹ ni ṣùgbọ́n a lè jẹ ewúro tiẹ̀ so eléyìí lára àwọn àǹfààní tó yẹ kí a tún pàkíyèsí ara wa sí òun ni eléyìí gbà mí a rí i pé àwọn òkété ilé àwọn míì wọn máa ń pa wọn káàkiri tí wọn gbé àpò dání sotori pé bí a nu kọ́ọ̀tsọ̀ tuntun àwọn orí nǹkan tó burú láàrin à ń jẹ èkúté ilé àti àjẹ òkété ìkankan náà lọ́dọ̀ títí wọn so ó ní ṣe pẹ̀lú culture àwọn èèyàn nǹkan mí bẹ tó yẹ pé ní culture títí wa àwọn ò láìkí ẹ ṣùgbọ́n ní culture àwọn mi wọn rí nǹkan tó burú ń bẹ aláǹgbá jíjẹ nísìta bá rí nǹkan tó ń lé aláǹgbá káàkiri a ò pé ó fẹ́ fi ṣe oògùn kan ni inú àwọn oògùn kóògùn táwọn èèyàn máa ṣe ṣùgbọ́n lọ́dọ̀ àwọn chinese aláǹgbá jíjẹ àsùnlára àwọn delicacy tiwọn ni táwọn mọ̀ ń gbádùn dáadáa ṣùgbọ́n ṣé àṣà wa là á fi sọ pé nǹkan haram àbí nǹkan halal rárá ìtòjẹ́ halal ni tọ́lọ́ ọba ṣe lálàálì ìtòjẹ́ haram òun ni ti ọ̀rọ̀ ọba tó bá ṣe ní haram gẹ́gẹ́ bí aṣọ́padà máa ṣàlàyé fún wa. an asma binti abubakar radiyallahu anhuma qalat láti ọ̀dọ̀ asma ọmọ abubakar kọlọmba yóò sí òun àti bàbá rẹ̀ asma lára àwọn ọmọ abubakar ni gẹ́gẹ́ bí aisha rọ̀jàláwà anha bó ṣe jẹ́ lára àwọn ọmọ rẹ̀ asma yìí ó fẹ́ ìkan lára àwọn sahaba tí a mọ̀ sí azubair ibn al-awwam azubair ibn al-awwam ìyá títí ẹ̀ ó jẹ́ ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí sofiya bintu abdul muttalib so asma ó wá ní naharna ala ahadi rasulillahi sallallahu alaihi wasallam farasan fa akalnahu lásìkò anábọ̀ muhammad sallallahu alaihi wasallam adú ẹṣin adẹ̀jẹ́ tó túmọ̀ sí pé kí ni ẹṣin jíjẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á ó pé òlàbọ̀rọ̀ jẹ ẹṣin ṣùgbọ́n kò sí nǹkan tó takò torí pé wọ́n ṣe lásìkò anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam dẹ approve ẹ torí pé tẹ́bà ń sọ̀rọ̀ ń pa sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí wọ́n ń pè ní asunna at-taqririyya anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ lè má jẹ́ pé òun ló ṣe ṣùgbọ́n àwọn èèyàn tó ń ṣe ó dẹ̀ dákẹ́ òun wò wọ́n kò sọ wípé nǹkan yìí haramu ni that is irú wọ́n ṣe pa ẹṣin tí wọ́n ń jẹ́ kò sọ fún wọn pé kán má jẹ́ ó túmọ̀ sí pé approval ni eléyìí ni wọ́n ń pè ní asunna takririya ṣùgbọ́n anabiwa muhammad sallallahu alaihi wa sallam bami ó lè sọ nǹkan pé ẹ má ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí eléyìí ni wọ́n pè ní sunna kauliya ntó sọ dẹni ó di tí wọ́n pè ní asunna alfa'iliya òun ni tó ń gangan fún rẹ̀ ṣe àwọn sàábà rí tó ń so nígbà tó ti ṣe yẹn ó túmọ̀ sí pé nǹkan yẹn wà pàmí síbò àfi tá a bá rẹ̀ rí tó sọ wípé kíní yìí o speciality ló jẹ́ fún anabi sọ̀rọ̀ àṣàmù that is ẹlòmíì ò gbọ́dọ̀ ṣe ìgbà yẹn là á sọ wípé òun nìkan ló wà fún ṣùgbọ́n tá a bá rẹ́ni tó sọ pé òun nìkan ló wà fún a gbà pé nǹkan táwa náà lè join anabi láti ṣe ní sọlọ́lọ́ àṣàlà eléyìí ni wọ́n ń pè ní asúnnà ìfẹ̀ẹ́lìyà asúnnà ìkàwélìyà òun nìkan tó sọ fún wa pé ká ṣe asúnà tẹkẹrẹríya onìkan tó ráwọn èèyàn tí wọ́n ń ṣe ó dé àpúrúfù ẹ̀ méjì àbí mẹ́tẹ̀ẹ̀ta náà là á máa rí nínú ọ̀rọ̀ nínú àkọọ́lẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n gbà wá látọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam so ìjà ìjẹ ẹṣin kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé bí anú àṣà titi wa ń bí àkè ń jẹ ṣùgbọ́n àṣà kọ́ ni tá fi bo ẹ̀sìn mọ́lẹ̀ téèyàn ò bá láìkì nǹkan ó lè má láìkì ẹ̀ ìgbà míì olóúnjẹ kan bẹ tó ṣe pẹ́ lómi àní tóun bá jẹ́ ó lè dànù wúrú àní sọ yí pé kó mọ jẹ́ nsọ torí pé jẹ́ aláàlì ó lè jẹ́ aláàlì ìgbà tí bá ti bánu tí ẹ mú kò bá mu nìyẹn ṣùgbọ́n ò gbọ́dọ̀ wá torí pé kò bánu mu kò ṣe ní èèwọ̀ fún àwọn èèyàn torí pé ìṣe nǹkan ní aláàlì ìṣe ní kò sí lọ́wọ́ anybody ọwọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ló so nílẹ̀ yorùbá kò common káwọn èèyàn máa jẹ ṣin ilẹ̀ haúsá náà kò ń ṣe nǹkan tó common dáadáa so ló jẹ́ pé ìyẹ̀kànjọ́ kan òun wò sùsùn olóòfẹ́ fi ẹṣin paléyà nínú àwọn àfáànlẹ̀ haúsá kí ní ọwọ́ dá wàhálà alẹ́ débi pé wọ́n ti mọ́lé nítorí ẹni pé n tó ṣe yìí nǹkan tí ó tako ẹ̀sìn ni bó tiẹ̀ jẹ́ pé ká fi ẹṣin paléyà kò sí lára nǹkan tí ó wà recommended ṣùgbọ́n jíjẹ ẹṣin kò sí nǹkan tó burú nú ẹ̀ nínú ṣẹ̀ríà lẹ́mọ̀ àwọn afáàtà ń sọ àlè jẹṣin wọn fi bẹ́ẹ̀ lẹ́rìí ju wípé wọn ni ọlọ́run subhana wa ta'ala sọ wípé wàlxayla wàlbìgàlà wàlhàmìrà lìtẹ́rkàbúwà wàzíìnà ìpè ọlọ́run ọba ní ẹṣin bákan náà ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run ní adá wọn fún yín lè tarkabuha nítorí kẹlẹ̀ máa gùn wọn wà zina bákan náà kẹ fi ṣẹ̀ṣọ́ so wọ́n nìyẹn ń ṣòro wípé wọn àdá ẹṣin wọn àdá fún jíjẹ ṣùgbọ́n kò sí nǹkan tó sọ wípé a lè jẹ níbẹ̀ yẹn ó ń sọ nǹkan tí wọ́n ń lo ẹṣin fún jù lọ ni òun náà ni pé wọ́n máa ń gùn ni so ìyẹn lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi sọ̀rọ̀ ń pa rẹ̀ nípa ipe wọ́n máa ń gùn ṣùgbọ́n yóò túmọ̀ sí pé a lè jẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam orí wọn tí wọ́n ń ju ẹṣin tí wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ni kò takò wọ́n fi rí wàyà nínú ẹgbà wa kan wà náà lófin madina eléyìí ó ṣẹlẹ̀ nílùú madina torí bá lè sọ yìí ẹbí àgbà tí wọ́n rí nǹkan tí wọ́n á jẹ mọ́ òun ló mú ọmọ wa jẹ ṣe torí pé ìgbà téèyàn ò bá rí ọ̀nà àbáyọmọ́ rárá ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe léèwọ̀ ó lè di ẹ̀tọ́ fún yẹn nípa jíjẹ lápòjúwe ọlọ́run ọba subhanahu wa ta'ala fama tóra fi mahamasotin ghayra mutajanifin li isna fa inala ghafuru rahim ẹni tí làlórí bá gbé lọ síbi àti jẹ nǹkan tí ò yẹ kó jẹ kò ń ṣe pé ó wu òun gan fúnra ẹ láti ṣẹ̀ṣẹ̀ kọ́ ọlọ́wọ́n bọ́ ọba aláforíjì ni èyí tí eku lébi ó lè dòkú mbete èyí tí eku lébi ó lè jẹ àwọn ẹranko tí ọlọ́wọ́n ọba tó ṣe léwọ̀ torí pé rotikaabo akọ́fìdọ̀ra rẹ̀ kéèyàn kọ̀ mí ti lẹ́sà ìvù láàbàṣàbí yìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kó kú aburú kan nìyẹn kó jẹ nǹkan tọ́lọ́ ọba ṣe léwọ̀ aburú kejì nìyẹn ṣùgbọ́n èèwo ló lẹ́sìn jù méjèèjì kó kú lébi ó burú ju pé kó jẹ nǹkan tó jẹ nǹkan haram lọ eléyìí lára bíútì ṣẹ̀rí àdẹ̀ nìyí òun náà ni wípé ìgbà téèyàn ò bá rí ọ̀nà àbáyọ mọ́ nípa nǹkan tá a jẹ àbí tó súnmọ́rú àwọn nǹkan báyìí a lè kọ̀mítì lẹ́sà ìlú ṣùgbọ́n ọlọ́run bá ní gẹ́yìrà mutajanifin mutajanifin lè dé fún kò ń ṣe pẹ́ni tó ṣe pé òun gan fún rẹ̀ ó wù láti ṣe ẹ̀ṣẹ̀ sọ̀wọ́mọ́ tó gẹ́yìrà bá gínwàlà àdìmọ̀ inú ayẹmi ọlọ́ni ẹni tí làlejò bá gbé géèrà báàgì kò ṣe gbówó òun náà wà láàádì bẹ́ẹ̀ ni kò ṣe gbó fẹ́ kọjá àlà sọlọ jẹ́ pé àwọn afọ àmọ́ sọ fún wa wípé abdulrurat tubi hulmahurat làlúrí ńgbà mi a máa sọ nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ di ẹ̀tọ́ fún yẹn ṣùgbọ́n pẹ̀lú àyà yẹn wọn a máa fi píríncípù kejì sí pé wà dọ̀rùrat tó eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala ó fi dè wá ni torí pé ẹlòmíì ó rí nǹkan tí a jẹ ó rí ibi tí a sùn sí bẹ́ẹ̀ ni ó rí nǹkan tí èèbò òwò rẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń fẹ́ luxury ló ń fẹ́ ó fẹ́ kí nǹkan fẹjú sí torí ẹ̀ ni ó fi máa lọ ṣe nǹkan haramu oríṣẹ́ tó ṣe yí pé yóò máa rí jíjẹ múmu níwọ̀nba tí ó ṣe kíni tí ó lè gbé ara ẹ̀ dúró oríṣẹ́ yẹn ṣùgbọ́n ó wá iṣẹ́ tó ṣe yí pé ìyí nǹkan ó ti gbẹ̀gẹ̀jìgẹ̀ dáadáa tilẹ̀ tí tilẹ̀ ó tẹ̀ dáadáa so yóò wá máa lọ ṣiṣẹ́ níléeṣẹ́ ọtí àbí kó máa ṣiṣẹ́ níléeṣẹ́ tẹ́tẹ́ àbí kó máa ṣiṣẹ́ níléeṣẹ́ rìbá tọ́wá ní eléyìí ò dáa á ni là lórí ni bẹ́ẹ̀ ni orí iṣẹ́ tó ṣe pé ó lè ṣe tó ṣe pé yóò rí nǹkan jẹ tí ò ní kó ìdààmú bá ó lè mọ́ fẹ́ ó lè mọ́ gbáyìí sórí èèyàn báyìí làlúrí ò sí fún ẹlẹ́ṣẹ̀ ni so ó ti di ẹni tó ń kọjá àlà rẹ́yìnrà báàgì wàlà àádín kò àbíkélò sírú èèyàn bẹ́ẹ̀ àwọn afáàfù máa sọ fún wa pé ọ̀gọ̀rúra tó kọ̀dárú bí kọ̀dìrì ha làlúrí àgbọ̀rọ̀ fẹ́ kọjá bó ti yẹ lọ ẹlòmí ó mọ máwọn ẹsikúsì wa aláwọ̀ subhanahu wa ta'ala ní balil insan ala nafsi ibasiro ọmọ ènìyàn fúnra ẹ̀ rí rẹ̀ dáadáa ó mọ̀ nǹkan tó yẹ pé kíni tó tó ní excuse àti tí ò tó ní excuse wọ́n lọ́wọ́ nǹkan mọ̀ àdìrọ̀ ó lè mọ máwọn àwíjàre àbáwọn àròyé kan wá láti lè fi jẹ́ káwọn èèyàn kí wọ́n sympathize àbí kan sọ yí pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn afẹ́sìn gbọ́rọ̀ farabalẹ̀ nǹkan wà bá wa nǹkan báyìí nǹkan báyìí tó ń wá òní káfà yẹn pé nǹkan yẹn wà pàmísírù kò wá mọ̀ wípé táfà bá sọ fún pé wà pàmísírù tó ṣe pé nǹkan yẹn wà pàmísíwù àbí kéèsì rẹ̀ ò justify irú nǹkan yẹn ó àfáà ló tàn kò tán ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá mọ condition yẹn dáadáa ó ń gán fúnra ẹ mọ condition rẹ ṣùgbọ́n ọlọ́wọ́ bá mọ condition yẹn ju bóyí ó ń gán fúnra ẹ ṣe máa lọ balẹ̀ ìsánú ala nafsi basira wàlọ́ alkọ mọ́àdìrọ̀ so nínú ẹgbà wá kan wọ́n ní wà náà fẹ̀ madina à ń bẹ́ lu madina òṣìpá ń bẹ lórí ni àbí nǹkan jẹ́ wa àbí kani rìn àjò wa ó wá tán àwa rí kankan tá a jẹ mọ́ láfi wá jẹ ẹṣin rárá ìlú mọ̀jínà gangan láti pa ẹṣin so eléyìí fi rinlẹ̀ wípé kò sí nǹkan tó burú pé ká jẹ ẹṣin contrary to ráàyè àwọn hànàfíà àtàwọn míì náà nú àwọn màlìkíyà tí wọ́n of the opinion wípé a lè jẹ ẹṣin. عن جابر بن عبد الله رضي الله عنه لطو جابر ما عبد الله قال ما anna rasulallah sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ó kọ̀ fún wa náà àlùhùmùrì àhìlíyà ó ní a gbọ́dọ̀ jẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ wà áàzìnà fi bẹ̀rùmí xayì ṣùgbọ́n ó pàmì tiwa láti jẹ ẹran ẹṣin wàlí mùsùlùmí wàhádá nínú ẹgbàá wa alimami mùsùlùmí nìkan akalina zamana khaybar ó ní ní àsìkò khaybar ajẹ alkhayla ajẹṣin wàhùmùrà wàhásì àti kẹ́tẹ́kẹ́tẹ́ gbó wọnáha anabiyu sọlọlọ asalam anil himari ahli odisi ọlọ́wọ́ bá kọ̀ fún wa kẹ́tẹ́kẹ́tẹ́ ilé nam hadithi jabiru ó ń butrẹ́sì hadithi asma rọ́jà lọ́wọ́ anha ipe kò sí nǹkan tó burú bí pé ká jẹ́ ṣe ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ oríṣi méjì ló wà kẹ́tẹ́kẹ́tẹ́ ilé òun ni kẹ́tẹ́kẹ́tẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ tá ń pè ní dọ́ńkì kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó òun ni tí àwọn èèyàn ń pè ní zebra nínú sẹ̀ríà a lè jẹ zebra ṣùgbọ́n a lè jẹ dọ́ńkì méjèèjì lárúbáwá pè wọ́n ní kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n ìkan wọ́n ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ìkejì wọ́n ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó so zebra ó wà pàmísìbù fún wa láti jẹ ṣùgbọ́n dọ́ńkì kò wà pàmísìbù fún wa láti jẹ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó kọ eléyìí fún wa ṣùgbọ́n tó wá ṣe pé títí gbóni ìta mọ̀ zebra nǹkan tí a lè jẹ ni so gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú anabuwa muhammad sallallahu alayhi wa sallam. عن عبد الله بن ابن ابي اوفى لقد عبد الله بن ابو اوفى قال اصبعي اصابتنا مجاعه ليالي خيبر ibi pawa ní ibi tó lágbára ní àwọn àsìkò tí à ń bẹ ní ìlú khaibar ìlú khaibar yìí àwọn yahudi ni wọ́n ń gbé bẹ́ ṣùgbọ́n wọ́n jẹ́ni tí wọ́n a mọ̀ ṣe jàǹbá fún àwọn mùsùlùmí khaibari dẹ̀ ni ó ń bẹ lábẹ́ ìjọba anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́mọba sallallahu alayhi wa sallam ọwọ́ lọ jà wọn lógun ní ìlú khaibari yìí ìgbà tán débẹ̀ ó di pé ebi ń pa àwọn èèyàn níbẹ̀ eléyìí ni abdullahi bin abi awfa ó ń sọ pé asọ̀bátùnà majọ́ àtúnlẹ̀ àlẹ́ àkọ́ ìbá ní àwọn ọjọ́ khaibar ebi ń pa wá gan falamma kana yawmu khaybar ní ọjọ́ tí ogun khaybar yìí ṣẹlẹ̀ wà káàna fi humri ahliya a rí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ tó jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé fantaharnaha àwa bẹ̀rẹ̀ sí ní dùn wọn falamma ghalat bi alqudur a kó wọn sínú kòkò a bẹ̀rẹ̀ sí ní sè wọn ó rí pé kòkò ń wó ẹran jiná látara wípé iná ń kó ma náàdà munadi rasulillah sallallahu alayhi wa sallam onípèpè òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam ó bá kéde an akfi olùkúrò oníkókò tẹ́gbé sórí iná tẹ́ran ó nú ẹ̀ ẹ̀dùjú ẹ̀ bolẹ̀ وربما قال ولا تأكلوا من لحوم الأمر الأهلية شيئا ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń bẹnu kòkó ẹ gbọ́dọ̀ fẹnu kan rárá o eléyìí òfin rinlẹ̀ wípé kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan tá a gbọ́dọ̀ jẹ ẹran rẹ̀ ni ntí a gbọ́dọ̀ jẹ ẹran rẹ̀ torí pé kí ni ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe léwọ̀ fún wa lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ana abi sa'labat al-khushani láti ọ̀dọ̀ abu sa'labat al-khushani radiyallahu anhu qala kọ́lọ́wà kó bá ẹnu sí ó ní harrama rasulillah sallallahu alayhi wa sallam luhuma luhumari ahliya ojúṣe ọlọ́wọ́ bá ó ṣe léèwọ̀ fún wa ìmọ̀ jẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ó ṣe léèwọ̀ fún wa láti máa jẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ilé tó gbọ́ àhàdíìsì ti abu sa'laba ni ti jáde rọ̀dọ̀lá àánú ni àti àwọn míì náà ó fi ń rinlẹ̀ fún wa yí pé kẹ́tẹ́kẹ́tẹ́ kò ń ṣe nǹkan tá à ń jẹ kò bá wọn jẹ́ pé nínú kọ́ọ̀tù àwọn míì wọn a máa jẹ́ islam ti ṣe é léwọ̀ so a gbọ́dọ̀ mú ìṣe wa ká fi gbófin ọláwọn bá dànù gẹ́gẹ́ jẹ́ pé nǹkan táwọn ò nífẹ̀ẹ́ sí nínú kọ́ọ̀tù títí wa a gbọ́dọ̀ fi gbá dànù tọ́wọ́ ẹ pé nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala approve ni àbí nǹkan tẹ́mi personally mi nífẹ̀ẹ́ sí tọ́lọ́ bá approve ẹ̀ mi gbọ́dọ̀ fi gbá dànù bákan náà nǹkan tó ṣe wípé mi ò nífẹ̀ẹ́ sí àbí nǹkan tí mo nífẹ̀ẹ́ sí tọ́lọ́run bá ṣe léèwọ̀ ní ìgbọ́dọ̀ torí pé mo nífẹ̀ẹ́ sí nǹkan yẹn kí wọ́n legalize ẹ̀ àbí nǹkan tá à ń ṣe nu culture wa tẹ́sìn bá ní kò da a gbọ́dọ̀ fi culture wa fi gbọ́rọ̀ ẹ̀sìn dànù torí ẹ̀ ló jẹ́ pé ayọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala yóò jẹ́ nǹkan tó ṣe wípé a máa ronú pa إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا gbólóhùn àwọn tí wọ́n jẹ́ múmìnì anytime any day tẹ́ máa ń pè wọ́n lọ síbi ọ̀rọ̀ ọlọ́run ọba láti lè fi ṣe ìdájọ́ lórí nǹkan tí wọ́n ń discourse àyànkúrú sọmíràn ọ̀tọ̀ àná wọn láti gbọ́ àdẹ́ṣe náà àti tẹ̀lé wàhùlà ikọ̀ muflihun àwọn tí ó jẹ́ ènìyàn so ká máa argue against ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba against ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam kò ń ṣe ìwà mùsùlùmí ẹn afọ àti gbọ́ gbogbo tẹ́ sọ ṣùgbọ́n báwa ṣe máa ń ṣe ní mọ́ṣáláṣí tiwa ni bó ni mọ́ṣáláṣí tiẹ̀ ṣe yàtọ̀ sí mọ́ṣáláṣí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àti gbọ́ gbogbo tẹ́ sọ ṣùgbọ́n nínú ìlú tiwa ìbá ṣe máa ń ṣe ni mùsùlùmí ò kì í sọ bẹ́ẹ̀ mùsùlùmí ó ju wọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún tí ọlọ́run ọba ti sọ ni ntọ́lọ́run ọba sọ tó jíṣẹ́ sọ fáínà nìyẹn kò bá jẹ́ pé ìdàkejì rẹ̀ òun ni kọ́ọ̀tsọ̀ wa eléyìí ni nǹkan tí òkun àwọn àlè so kálá ń jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ à ń jẹ níta lè jẹ ẹ̀rọ rànkúmí a lè jẹ ẹ̀rọ màálù a lè jẹ ẹ̀rọ àgbò ewúrẹ́ àgùntàn gbogbo àwọn nǹkan tá a lè jẹ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kàtí ọlọ́run ọba ṣe ní ẹ̀tọ́ fún wa ṣùgbọ́n lára àwọn nǹkan tá à ń rí èyí tá a lè jẹ òun ni kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wà fún ká fi gbẹ́rù èyí tó wà fún nìyẹn ká gun kẹ́tẹ́kẹ́tẹ́ ká fi gbẹ́rù eléyìí tó wà fún nìyẹn ṣùgbọ́n yìí pé a máa jẹ́ eléyìí tí ọlọ́pàá bá ṣe léèwọ̀ fún wa ni lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ẹṣin alánàbíwá muhammad sallallahu alayhi wa sallam kó àpúrúfù jíjẹ yẹn fún wa so ẹni tí ò bá bá àṣà titi wọn mu láti máa jẹ́sìn kó mọ́ tako àwọn tó ṣe wípé àṣà titi wọn ni láti máa jẹ́sìn torí pé ọlọ́wọ́n bá ṣe ní ẹ̀tọ́ fún wa náà عن ابن عباس رضي الله عنه لا تيو عبد الله بن عباس قال رضي الله عنهما قال دخلت انا وخالد بن الوليد مع رسول الله صلى الله عليه وسلم بيت ميمونه abdullahi ibn abbas ó ní òun àti khalid ibn walid khalid ibn walid òun lẹni tí anabi wa muhammad sallallahu alaihi wa sallam pè ní saifullah ìdọ̀ ọlọ́wọ́n ọba jagunjagun ni lára àwọn tí wọ́n jẹ́ jagunjagun nínú àwọn sàábà ni abdullahi ibn abbas tó ń ṣe ọmọ ọkọ anabi muhammad sallallahu alaihi wa ó ní òun àti khalid ọmọ walid àwọn wọlé sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam bayta maimuna ilé maimuna maimuna ó jẹ́ kan lára àwọn ìyàwó anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam ó ń ṣe áǹtì fún abdullahi bin abbas torí pé ìyá abdullahi bin abbas àti maimuna a èèyàn kan náà ló bí wọn so anábẹ́wà muhammad sallallahu alaihi ó fẹ́ maimuna tó ń ṣe mátánà àwùntì fún ibn abbas ìyá ibn abbas àti maimuna ibìkan náà náà ti jáde waras abdullahi ọmọ abbas bàbá rẹ̀ tó ń ṣe abbas àti bàbá anabi sọlá sàm tó ń ṣe abdullahi àwọn méjèèjì bàbá kan náà ló bí wọn so abdullahi ọmọ abbas wa ní òun àti khalid walid pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́ àwọn jọ wọlé maimuna ìkan lára àwọn ìyàwó anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam kò sí nǹkan tó burú níbi wípé èèyàn wọ ilé onílé pẹ̀lú yọ̀ǹda ènìyàn ṣùgbọ́n tí ò bá sí yọ̀ǹda ènìyàn ń bẹ́ tó ṣe pé ìyàwó rẹ̀ nìkan ló wà nílé àbí àwọn ọmọ rẹ̀ lóbìnrin nìkan ló wà nílé eléyìí kò ṣe nǹkan tó wà advisable particularly ó bá ṣe pọ́ ọmọ obìnrin kan ni bóyá ìyàwó ni àbí ọmọ eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala kò fẹ́ fún wa lórí àwọn òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam anabuwa muhammad sallallahu alayhi wa sallam iyyakum wa dukhul ala nisa ẹ jìnnà sí ìmọ̀ wọlé tó àwọn obìnrin olóbìnrin qala ya rasulallah wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá fara ìtẹ̀lẹ̀ amúwa tó bá ṣe pé àbúrò ọkọ ní ń kọ́ àbẹ́gun ọkọ lẹ́ni tó fẹ́ wọlé tọ́ ìyàwó àbúrò rẹ̀ àbíyàwó ẹ̀gbọ́n rẹ̀ anamisọlá alamu almout ìyẹn gangan ni kú torí pé àwọn èèyàn ó fẹsọ yí pé ẹ ṣèbí relétìvù ẹni ṣèbí kinní kan ni èyí tí wọn yẹ kó sí nǹkan tí ó ṣe yí pé yóò fakú fún wọn níwájú ọlọ́mọba subhana wa ta'ala ilé ṣùgbọ́n ọkùnrin pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ọjọ́ wọ létọ̀ ìyàwó rẹ̀ eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ torí pé ọkọ ń bẹ pẹ̀lú ìyàwó kódà kó ṣe pé yàrá kan náà ń gbé ìyàwó ni ó múra dáadáa ìyàwó ni ó múra dáadáa so ilé Maimuna kò ń ṣe room and parlour bẹ́ẹ̀ ni kò ń ṣe three bedroom flat àbí bungalow tá a sọ yìí pé ó gbé yàrá kan náà ni ntànàbí sọ lásán tó fún kọ̀ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ ni náà wọ́n lè kírètì nǹkan kan kékeré tó ṣe pé wọ́n lè wà níbẹ̀ láwọn nìkan nínú the same room ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé wọ́n wọlé Maimuna àwọn bíi mẹ́ta abdullahi bin abbas khalid bin walid radiyallahu anhu àti òṣìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam tó ń ṣe ọkọ̀ maimuna nítorí wà relevant man kata ń sọ onífa ó ti yẹ̀bẹ̀ dọ́bìn mahnuz àwọn amúdọ́bù mahnuz wa òun náà ni dọ́bù tí wọ́n ti yan kí láà pè ní dọ́bù translation rẹ̀ náà ni lizard ẹ̀ alángbá àbáwọn nǹkan tó fara jọ bí aláǹgbá eléyìí wọn a kò ní dọ́bù fọkùtì ẹ̀rù dọ́bí mahmoud wọn mú aláǹgbá tó ti yẹn wá fa ahwa iléyìí rasulillah sallallahu alaihi wa sallam yẹ́dì ojúṣe ọlọ́run ọba náwó sí láti jẹ́ fọ̀kọ́lá bábọ̀ nísọ̀ láti fi bẹ́ẹ̀tì maimuna àwọn obìnrin mítàn bẹ́lẹ̀ maimuna ó wá ní ya rasulullah ìròyìn ọ̀rọ̀ ní àkbírù rasulullah bímọ yorùdọ ayé àkú ẹ ṣe sọ fójúṣe ọlọ́run ọba ń tẹ pírẹsẹ́ǹtì síwájú rẹ̀ ìyẹn sọ fún pánẹ́sọ lásán kò ṣe kí ni kò mọ́ kọ̀kọ̀ àfin tọ́lọ́run bá fi màá lóko bó wà lẹni tó ń sọ yípo òun mọ kọ̀kọ̀ onímọ̀ kọ̀kọ̀ ń tò ló fi jẹ́ pé owó èèyàn kẹfìrí ni tó bá jẹ́ pé ìmọ̀ọ́mù ni kò ń ṣẹni tá a lè kírun lẹ́yìn rẹ̀ torí pé ó ń pe ìròyìn ọlọ́run ọba máa ra rẹ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam kò mọ kọ̀kọ̀ àfin ọlọ́run bá fi máa òun ló fà tó jẹ́ pé ńgbà tí àwọn ọmọ kéékèèké lóbìnrin tí wọ́n ń lu tán lu nǹkan tí a lè mọ̀ síbi tó súnmọ́ bí bàǹdírí tán pè ní tóf kékeré tí ó ń ṣe yìí tí ó máa pariwo wọ́n wá ń sọ wọ́n ní wọ́n fi nẹ̀nà bí yàrá mo máa fi rádìí òjíṣẹ́ ọlọ́run ọba ń bẹ láàrin wa tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la anamsa orin tó ń kọ kí n tó wọlé wá bá yín ni o máa kọ ṣùgbọ́n torí pé orí mi kó wá ní wà fún iná nàbí yún yà àlàmù máa fi záàdì ànábì kan bẹ láàrin wa tó ṣe pé kí ni ó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì sọlá asálàm kò máa ń tí ó ṣẹlẹ̀ fi mọ̀ án nìkan ló kù kó láyà fi sàmà wá ti wà lárúdẹ̀ lẹ́yìnbá ìlàlá ọlọ́run ìrìn ànábì sọ wa pé kò sí ẹni tó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la tó máa kọ̀kọ̀ gbogbo àwọn tó ń bẹ sánmà ni àtàwọn tó ń bẹ lórí rẹ̀ àyàfi allah nìkan ló mọ tí ó ṣẹlẹ̀ òun nìkan ló mọ kọ̀kọ̀ ìtọ́lọ̀ bá fi mọ òjíṣẹ́ rẹ̀ nìkan náà ni tó mọ alimul ghaibi ọba tó mọ kọ̀kọ̀ fala yuzhiru ala ghaibi ahada kọ̀kọ̀ rẹ̀ kò fi mọ̀ yẹn kankan illa madam tadomi rasul àfẹni tó bá yẹnu sí tó jí òjíṣẹ́ ọlọ́run ọba lòkù fa iná yasluku min bayni yadayhi khalfi rasada bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò tún gáàdì wọn tí ìsọkúsọ òfin ni nínú nǹkan tó ṣe wípé wọ́n bá ń sọ àbí nǹkan tó bá fi mọ́ wọn so kí la fẹ́ ló gbélé yìí o ní pé anamisọ lásán wọ́n pìrìsẹ́ǹtì díṣì fún òun dẹ̀ fẹ́ jẹ́ tiẹ̀ bó ṣe náwó sí báyìí arábìnrin kan nú àwọn tó ń bẹnu lẹ́wà ní àbíru rasulallah sallallahu alaihi wasallam bí mi ayúrí dùn àyà kú ẹ̀sọ́ fún anabi tó fẹ́ jẹ́ lélẹ́yìí o wọ́n wá sọ fún anabi wa muhammad sallallahu alaihi wasallam ipe nǹkan báyìí ni tí ẹ fẹ́ jẹ farofa rasulillah sallallahu alayhi wa òjíṣẹ́ ọlọ́run ọba ká fọkúntù ó sọ huwa ya rasulillah ilé oníṣẹ́ ọlọ́wọ́ bá mo rí pé ti káwọ́ kúrò ń gbàtẹ́ gbọ́ ni kọ́ọ̀l là kò walakinnahu lam yakun bi ardi qawmin fa ajiduni a'afuhum kò sí nílùú tiwa mo wá rí wípé mi láìkì ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé haramu ni anabi sọ pé kí ni haramu ni sallallahu alaihi wasallam torí pé kò tọ́ fún anabi láti pè ní haramu tọ́lọ́wọ́n bó bá pè ní haramu bí ìgbà tí ọmọ rẹ̀ fatima radiyallahu anha tó ṣe ìyàwó ali radiyallahu anhu ali rọjàláwà ẹnu ó wá lọ fẹ́ ó lọ tọrọ ọmọ abuja ọ̀ṣọ́ ipò nfẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kejì anamisọ́lá asanuwa ni ní sọ wípé haramu ni kò fẹ́ ìyàwó kejì ṣùgbọ́n ọmọ mi àti ọmọ ọ̀tọ̀ ọlọ́run wọn lè máa bẹ ní abẹ́ ibìkan náà mi ìṣeléwọ̀ ntí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n wọ́n pé ọmọ tèmi anabi ọlọ́wọ́n ọba àti ọmọ ọ̀tọ́ ọlọ́wọ́n ọba kábéjì máa bẹ lábẹ́ èèyàn kan náà nǹkan tí mo detest ni torí eléyìí ali rọdọlá ọhánu kò fẹ́ ọmọ abuja lu ó fẹ́ lomi instead of ọmọ abuja anabi ò sọ pé káfẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì èèwọ̀ ni torí pé ntọ́nà wa subhanahu wa ta ṣe lẹ́tọ́ ni وانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ṣùgbọ́n gbà tó rí pé àárín rọ̀dẹ̀láwà ni fẹ́ fẹ́ ọmọ ọ̀tọ̀ ọlọ́run inú àdámsọ̀ lásán kò dùn kó ṣe pé ọmọ tí àti ọmọ ọ̀tọ̀ ọlọ́run ni ó jọ ṣùgbọ́n sọ fún pé òun sọ pé haramu ni bẹ́ẹ̀ náà lélẹ́ kò láìkì kó jẹ aláǹgbá ṣùgbọ́n olóhùn sọ pé haramu ni so bẹ́ẹ̀ làfáà àgbọ̀dọ̀ máa ṣe olùpègbè gbọ́dọ̀ máa ṣe ìwọ́n lè má láìkì nǹkan kò sí nǹkan ipe nǹkan yìí mi fi bẹ́ẹ̀ láìkì ẹ̀ ẹlòmíì lápẹjú ẹ̀sìn òun kò láìkì kó fẹ́yàwó méjì ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ kódà bẹ́yìn bí òun yàn láti fẹ́yàwó kẹ̀kẹ́ kó yà ti má ṣe zìnà kó dẹ̀ má ṣe ránù arínú àwọn afẹ́sìn ẹni tó ṣe pé kò fẹ́yàwó lópin ìgbà tó rí pé kí ni òun ò ní nídìí fún ó bíze ara ẹ̀ pẹ̀lú àwọn nǹkan míì ṣùgbọ́n kó ṣe pé kẹ́mi wà ń bi ìmọ̀ súnmọ́ obìnrin kò wá fẹ́ lu ọ̀nà tí ọlọ́wọ́n ọba tó tọ́ wọ́n ń lo ọ̀nà haramu báwọn míì ṣe máa ń ṣe tó ṣe wípé nú ẹ̀sìn títí wọn wọ́n ṣe é léèwọ̀ fúnra wọn láti fẹ́yàwó torí pé wọ́n ti dé religious position kan tó ṣe pé wọ́n gbọ́dọ̀ fẹ́yàwó ṣùgbọ́n àwọn àṣírí wọn àti ìranù tí wọ́n ń ṣe in the recent time ó para hàn sáwọn èèyàn ipe wọ́n ń ṣe ìranù so ìtọ́lọ́ ọba subhanahu wa ta'ala tí ó ṣe léèwọ̀ fún wọn ni wọ́n ṣe léèwọ̀ fún wa wọ̀rọ̀ àbáníyẹ́tẹ̀ ibtada'uha ọlọ́run ní rahabaniya kálá fẹ́ sá fún ayé délẹ́bù pé kí ni a sá fóbìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn gbádùn ayé ìtẹ́dà ó wà ọlọ́run ní àwọn ni wọ́n ṣe bídíà rẹ̀ ọlọ́run má katabna àlèyìn àwọn kọ́lápọ̀ aláṣẹ kan ṣe ṣùgbọ́n so bẹ́ẹ̀ náà ni nǹkan tíyàn bá rí pé pásánálì òun ò nífẹ̀ẹ́ nítòun lára àwọn nǹkan tí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pé kó wọ́n ṣe ṣùgbọ́n ibi tẹ́ṣẹ̀ wà ní kó wá ṣe nǹkan ẹ̀ léèwọ̀ fún àwọn èèyàn nítorí pé òun ti láìkẹ́ eléyìí òun ni ẹ̀ṣẹ̀ so anábíwá muhammad sallallahu alaihi wa sallam ti gbogbo wa tá à ń tẹ̀lé tá à ń kọ́ṣe aláǹgbá èyí tí a ń pè tá a mọ̀ sí dọ́ọ̀bù àbí nǹkan tó fara jọ bẹ́ẹ̀ ó ní òun ò sọ pé ìwọ ni ṣùgbọ́n nǹkan yìí ni lámìyẹkùn bí abdi kawmi fa àṣídù ní àáfòhò kò sí nílẹ̀ tiwa so mo rí wípé ọkàn mi ò fàmọ́ pé kí n jẹ́ ẹlòmíì tó bá jẹ nǹkan tọkàn rẹ̀ ò fàmọ́ kó jẹ́ ó lè lídìí sí nǹkan mi fún bóyí ṣe wà yẹn bó ṣe pé ìwòsàn ni tẹ́lómi bá lò ó lè yíwọ́ fún ìyí ò sọ pé yìí ò kì í ṣe ìwòsàn mọ́ torí ẹ̀wù ní àwọn medical doctors náà tí wọ́n ṣe àwọn àbítá ń prescribe oògùn fún yẹn wọ́n á prescribe oògùn fún yẹn oògùn tán prescribe fún mr lé a tó ṣiṣẹ́ fún tán bá prescribe fún mr b yìí ó lè yíwọ́ fún ìkànnà àwọn afá wọ́n recommend antibiotics kan fún ni ìgbà tí wọ́n ń lo nǹkan yìí ni ó dẹ̀ di pé kí ni ara bẹ̀rẹ̀ sí ní gbogbo ìtàn ń bó bá ṣe ń lò sí ni ìtàn ń bó mọ́ ni awọ ara ń bó wọ́n ní láti kọ́ doctor bá dókítọ̀ nìkan stop òun yẹn so reaction rẹ̀ nìyẹn so kí lágbájá lò náà ó yẹ kó lè ṣiṣẹ́ fún lágbájá náà kò rí bẹ́ẹ̀ so oúnjẹ téèyàn kan ó jẹ tí ó pọnú lá òun lẹ́lòmí ó jẹ ní ó máa bì oúnjẹ tẹ́lòmí ó jẹ tí ó fún ní àlàáfíà dáadáa lẹ́lòmí ó jẹ ní ó dá wàhálà lẹ́sìn ó lọ́mọ kan tí yàn kan sọ fún mi bí nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn tó bá fi lè fi dàbídùn ẹyọ kan sẹ́nu yóò mọ̀ yàgbẹ́ ẹ̀jẹ̀ mi ẹyọ dàbídùn ẹyọ kan lásán yóò mọ̀ yàgbẹ́ ẹ̀jẹ̀ mi so eré yẹn bẹ́ẹ̀ ní sọ pé kí ah, hmm, a dàbídùn da lára àti rí reality fún kò ń ṣe nǹkan tẹ́ ẹ recommend fún òun nìyẹn so bẹ́ẹ̀ náà lèyẹn lè ní ìkórira fún nǹkan ṣùgbọ́n tó burú òun ni ká wá sọ wípé nǹkan yẹn ti di haramu nítorí pé èmi pásánálì ò láìkí ẹ̀ máa ní nǹkan haram sanabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní kíní yìí kò ń ṣe haram wàlákínnáwó lámìyẹkùn bí ardi kọ́mí kò sí ní ìlú tiwa fa ajídù ní àáfùn òun torí náà mo rí wípé mo di test yẹn ni kọ́lá khalid khalid ni walid ó ní fàjítàrà tuhu mo bá wọ ọmọdọ̀ ń tèmi fa'akaltuhu wọn nàbí yóò yàn zòrò kò bẹ̀rẹ̀ sí ní jẹ́ tánàbí rẹ̀ ń wò bí mo ṣe ń jẹ́ ana abdullahi bin abi awfa qaal látọ̀ ọ̀dọ̀ abdullahi bin abi awfa ó ní gazawna ma arasulillahi sallallahu alaihi wasallam ajagun pẹ̀lú anabiwa muhammad sallallahu alaihi wasallam sábà agazawati ogun méje lajà pẹ̀lú ẹ̀ náà kò jaraj tó ṣe pé ta bá ń bẹ lójú ogun gbàmí àlè àwọn kẹta kó dání ní nǹkan pèsè yóò ti tán aljaraji là á máa jẹ kí là ń pè ní aljaraji òun náà ni ìrẹ ìrẹ ìran tí àwọn nǹkan tó fẹ́ dàbí tata báyìí so làwọn nǹkan tí àwọn máa ń jẹ ó túmọ̀ sí pé kí ni hara aláàlẹ́ ni kò ń ṣe haramu láti jẹ ìrẹ so alábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó kà fún ara àwọn nǹkan tó jẹ́ halal tó ṣe pé òkú ń bẹ tiẹ̀ gan aláàdì lò gẹ́gẹ́ bí hadith tí ó nílẹ̀ pé òhìlẹ̀ lánàá mẹ́tẹ̀ẹ̀ta àwọn nǹkan òkú ń bẹ ti méjì kan jẹ́ aláàdì fún wa òun náà ni alhut wa jaraj ẹja àti ìrẹ gbogbo ẹja aláàdì ni gbogbo ẹja aláàdì ni ó ṣe dandan kan dùn máa bá du ẹja òkú ń bẹ ti ẹja aláàdì ni unlike òkú ń bẹ ti màálù àbíra nkúnmí àbágbó àbádìẹ òkú ìbètì àwọn eléyìí haram ni fún wa torí pé ọlọ́wọ́ bá sọ pé kí ni hurrimat alaykum al-maytatu kẹ́ẹ̀dù kú ìbètì haram ni ṣùgbọ́n wọ́n ṣe àyàfi nínú òkú ìbètì òkú ìbètì ẹja aláàlì ni òkú ìbètì ìrẹ aláàlì ni gẹ́gẹ́ bí tí a sallallahu alayhi wa sallam tí ó sọ wàdàmán bákan náà ìran ẹ̀jẹ̀ méjì tó kó jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala sọ wípé wàdàmù ẹ̀ gbọ́dọ̀ jẹjẹ ṣùgbọ́n àwọn nǹkan méjì kan bẹ tó jọ ẹ̀jẹ̀ òun náà ni alkabidu wa tihal òun ni ẹ̀dọ̀ àti fùkù méjèèjì tá a bá wò wọ́n wọ́n dàbí ẹ̀jẹ̀ tó ti dì ṣùgbọ́n aláàlú ni fún wa láti jẹ wọ́n ṣùgbọ́n ẹ̀dọ̀ àṣùgbọ́n ẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ jẹ ẹ̀jẹ̀ ní tí wọ́n gbà sínú abọ́ kan tí ó padà wá tíkì tí àwọn èèyàn mímọ́ ń jẹ ní kwara tí wọ́n ń pè ní dọ̀gbọ̀rọ̀ tí bá ń wò yóò dàbí ẹ̀dọ̀ eléyìí haramu ni fún wa láti jẹ torí pé lára ẹ̀jẹ̀ tí wọ́n ní kí a má jẹ ni so ká jẹ ìrẹ̀ eléyìí wọ́n jẹ lásìkò anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam agbọ́ iná kọlọ́wà pé ó fi ṣàǹfààní fún wa kọlọ́wà kò dé wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kí oṣù wa ní mùsùlùmí tí ó máa tẹ̀lé àṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó ní máa takò àwọn ọ̀rọ̀ rẹ̀ kó fẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rìn sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم wọ́n ní tí a bá ń ṣáàbù tí a rí oúnjẹ àmàjọ gbé ní ẹ̀pá wa a lè wá ní kàpẹ́ ìsáàbù ẹlẹ́dẹ̀ wọ́n ní a lè jẹ́ a lè jẹ́ a tún lè mú dání ṣùgbọ́n kaba dé ibi pé ìlú kan lọ́wọ́ adúlù ìtì ìdájẹ́ àgọ́ ìjẹ́mọ́ tó akókóra ní kàdánù ṣé bẹ́ẹ̀ ni naam eléyìí lára àwọn nǹkan tí àlàyé ti lọ lórí ẹni ẹni òun ni pé tá a bá rí nǹkan tá a jẹ mọ èyí tá a fi kú lébi so a lè jẹ nǹkan tí ọlọ́run ọba ṣe ní èèwọ̀ ni bí ẹlẹ́dẹ̀ ni bí ó kún bete ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè jẹ tá a bá mú dání bẹ̀ náà so tá a bá ti rí èyí tí a lè fi rọ́pò rẹ̀ níwọ̀nba tá a fi ní kú then ó ti di èèwọ̀ padà ó ti di èèwọ̀ padà wọláwà. Thank you na gbogbo àwọn nǹkan tó bá ti jọ ìrìn èkúté gbogbo àwọn nǹkan yẹn haramu ìrìn èkúté. bákan náà eh, nípa ti ọlàǹgbà sáré fi ọlàǹgbà orí ọ̀kẹ́rẹ́ nam ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ máa ń fo kí máa ń fo láti ọ̀kẹ́rẹ́ kò sí nǹkan tó a lè jẹ ọ̀kẹ́rẹ́ ìyẹn skúrẹ́ a lè jẹ ọ̀kẹ́rẹ́ yẹn làwọn lárúbáwá ń pè ní àsìnjà líle ṣé àlẹ́ àlébà a lè jẹ gbogbo àwọn ẹ̀ tó bá jẹ́ pé àfi tó bá ṣe yí pé ó bá jẹ́ nǹkan tó ní ọ̀gàn tó bá jẹ́ ẹranko tó ní ọ̀gàn tó dẹ̀ ń gbé orí ilẹ̀ a lè jẹ Naam? nǹkan tí lára nǹkan tá a ṣe bára wa sọ òun ni àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tó ní ọ̀gàn àbó ní claus nǹkan tá a lè jẹ ni so tó bá ṣe yí pé irú ọ̀nì nísìn ọ̀nì crocodile tó bá ṣe pé ó ń gbénú omi tó ń gbénú omi a lè jẹ́ kò bá ní ọ̀gàn ṣùgbọ́n tó bá yẹ pé orí ilẹ̀ ló ń gbé àlè jẹ́ so irú àwọn ẹranko tí wọ́n ń pè ní amphibians ìyẹn àwọn alárùbá máa pè ní bárùmá yìí àwọn ẹranko tó ṣe pé wọ́n ń gbé inú odò wọ́n dẹ̀ tún ń gbé orí ọ̀dàn ìdábẹ̀wò là á fún wọn so èyí tó tẹ̀wọ̀n jù ó ní pé a treat wọn gẹ́gẹ́ bí ẹran nù odò so àlè jẹ́ wọn kò bá jẹ́ pé wọ́n ní ọ̀gàn

ààbò ní ká jẹ́ gbogbo òròyìn yìí kò sí lára òkété torí àwa máa ń fa jẹ́ tiwa lórí ohun tí a ti gbọ́ yẹn nísì nígbà tó tó wá ní owó wà nù tá a lè jẹ nítorí omi lójú bẹ́ẹ̀. na òkété ìran èkúté ni so a dẹ̀ lè jẹ ìran èkúté ni so ipe kò ní ó ní iyán ọ̀gàn àbí kò ní eyín ọ̀gàn kéèsì ọ̀tọ̀ nìyẹn àwọn ẹranko mí gbẹdẹ ṣe fún wọn léyìn ọ̀gàn tá a lè ṣe kí ni tá a lè jẹ wọn ni so taba ń discourse eyín ọ̀gàn chapter mi nìyẹn lọ́tọ̀ so ṣùgbọ́n ìran èkúté ìran àwọn bóyá ètò ń gbélé ni ètò ń gbé ìtani àbí inú gbóni a lè jẹ a lè jẹ wọn kò jẹ́ bí yẹn ṣe jẹ́ ọlọ́ ààrẹ náà bí fà pé a mọ́ ń pa wọ́n kò túmọ̀ sí pé ó sọ di aláàrí ọmọ ti ti síwájú yìí kọ́ọ̀tsọ̀ wa agbọ̀dọ̀ tẹ́ lórí ba fún òfin ọlọ́run wa òṣèlú ká tẹ òfin ọlọ́run ba lórí fún kọ́ọ̀tsọ̀ wa kò jẹ́ bí jẹ́ white animal àwọn ẹranko tí wọ́n jẹ́ ẹranko abidjan ṣáà lè jẹ wọ́n ó dìpẹ́ǹtì lórí wild animal tí a ń sọ ìmí ìbẹ̀ tá a lè jẹ́ ìmí ìbẹ̀ tí a lè jẹ́ so èyí ṣàlá padà tó máa ṣàlàyé lórí ẹ̀ orí ẹ̀ na eworo eworo yàtọ̀ sí e, e, ẹmọ ó súnmọ́ ìran èkúté tabawo wọn wọn jọra wọn náà na eworo àárí pé òun ẹsẹ̀ rẹ̀ kíní ó ga tiẹ̀ then òun ní ibi ẹni òun fó dẹ̀ ní sáré gan so ìyẹn ni wọ́n pè ní rabbit ṣùgbọ́n e, kí ló kọ ẹ mọ́ ìrìn èkúté lòun ìrìn èkúté ni ẹ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك